وكل فاز فوز العظيم عما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدفاتها وكل مهدفات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أحباء في الله نحن اليوم في شهر مبارك شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إلى آخر الآية عباد الله فالمطلوب منا أن نشغل أنفسنا بالعبادة ولا يسوقكم إلى حديث أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومرتت الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي منا وينادي مناد يا باقي الخير أقبل ويا باقي الشر أقصر ولله وتقع من النار وذلك في كل ليلة أحباء في الله هذا الحديث عباد الله من أبشر الأحاديث للمؤمنين عند دخول شهر رمضان فهو يصور فتح الرحمة وإغلاق أبواب العذاب ودعوة السماوية للإقبال على الطاعات واعلموا عباد الله أن من ملازمة ذكر الله أن ملازمة ذكر الله دائما هو أفضل ما شغل العبد به نفسه كما قال ابن تيمية رحمه الله تعالى خصوصا في هذا الشهر المبارك عباد الله شغلوا أنفسكم بعبادة ربكم واعلموا أن ما أن واعلموا أن كل ما قدمتم من الخير تجدوه عند ربكم سبحانه وتعالى أحباء في الله هذه الأيام أيام الخير أيام الخيرات هذه الأيام أيام الطاعات عباد الله عليكم بأنفسكم كما قال ربكم سبحانه وتعالى في القرآن الكريم عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم أقول ما تسمعون أستغفر الله لي ولكم من كل ذنب إنه هو الغفار الحمد لله حمدا يليق بجلاله وكماله ثم الصلاة والسلام على حبيبي وحبيبكم نبينا محمد وعلى آله وصحبه وسلم أجمعين أحباء في الله دعوني أذكركم ببعض أقوال سلفنا الصالح وعلى رأسهم حسن البصري يقول رحمه الله تعالى يا معشر الشباب عليكم بالآخرة فاتلوها كثيرا ما رأيتم من طلب الآخرة فأدرك الدنيا مع الآخرة وما رأينا أحدا طلب الدنيا فأدرك الآخرة مع الدنيا واعلموا عباد الله أن بالعبادة ينال كل خير قال الإمام الشافعي رحمه الله تعالى طلبنا ترك الذنوب فوجدناه في صلاة الضحى وطلبنا نياه القبور فوجدناه في قراءة القرآن وطلبنا أبور الصراط فوجدناه في الصوم والصدقة وطلبنا ذن الدل العرش فوجدناه في صحبة الصالحين أحباء لا من أصحابك من أصدقائك الله سبحانه وتعالى في القرآن الكريم يقول يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين هل أنت مع الصادقين فاعلموا أن في هذه الأيام أنت تحتاج إلى أصحاب الصالحين عباد الله كما ذكرت لكم آنفا عليكم أنفسكم لا يضركم من ضل إذا تليتم وقل فورون أدوبة لله àdúrà tá a ṣe láti sìn bọ́lá òun gbà bí òun ní ìgbà tó fi jíjẹ́jọ́ àmọ́. torí pé níwòye ìjẹjọ àti ìṣòro ní sọ alọ́gbàgbà rẹ̀ àmọ́ alihamudulilá nígbà tí ó fi di bí ọjọ́ mélòó lẹ́yìn rẹ̀ agbára wa ní oṣù ọ̀rọ̀mọ́ ládùúgbò àti àti ṣe látẹ̀sín pé kọ́nà kọ́mọ́ ṣe tẹ̀sín lọ́kàn tó kù tá a ṣe láyé ó dájú pé ọlọ́run bá gbàdúrà wa a mọ lórí ọlọ́run wá wọlá pé àdúpẹ́ rẹ̀ jẹ́ kí ọ̀tún orí kó fún ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run wa ń bẹ̀ ọ́ bani ṣe àlékún àsàlátù fún aṣọ́bí ẹ̀dá àdébọ̀ Muhammad sọlọ́mọ àwọn àwọn ìṣàlá ọ̀rọ̀ alẹ́ àtàwọn sọ̀hábà ọlọ́run sábà ní kí àdébọ̀ Muhammad ìyẹn ló sin Allah subhanahu wa oṣù ọ̀run rèé tá a ti ń jẹ ẹran rẹ̀ oṣù ọ̀run rèé tá a ti ń bẹ náà kọ́nọ̀bá kó ṣe fífẹ̀ mi wálẹ̀ láti pàdé oṣù yìí ní pẹ̀lú wọn ẹ jẹ́ kí n mú wa lọ sínú hadithi àbí olórí ọ̀rọ̀ bí aláàbò ó ní alẹ́ gbọ́ Muhammad sallallahu alaihi wasallam àlẹ́bí sọ wípé tó bá ti di òru àkọ́kọ́ lóru àkọ́kọ́ rọ̀mọ̀dọ́ọ̀nù onígbà náà kọ́ ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala yóò gbé gbogbo àwọn àṣàyàfi àwọn ọmọ sẹ́sù àti àwọn alágídí àwọn ẹlẹ́mìí níbi nínú àwọn àlùjẹ̀nu ọlọ́ọ̀bá ó gbé wọn dè gbogbo àwọn alágídí àwọn ẹlẹ́mìí níbi yóò ṣẹ́kù àwọn tẹ́lẹ̀ wọn ní ọwọ́ ìbàjẹ́ kọ̀ọ̀kan tẹ́ bá rí nínú oṣù rọ̀bọ̀n àwọn tó sẹ́kù jẹ́ pé ẹ̀mí tiwọn náà wọn ṣùgbọ́n kì í ṣe pé àdámọ́ wọn náà kalẹ̀ dà àmọ́ àwọn ò burú ju àwọn alágídí tó kọ́ fẹ́ kí nǹkan bàjẹ́ lẹ́ẹ̀kan náà ọlọ́run ni òun gbé wọn ní pátápátá ànábì sọ̀rọ̀ máa sẹ́nà wọn ní sọ́nà owó tó ṣe lórí kan náà gbogbo ilẹ̀kùn tó wọlé ilé iná pátápátá ọlọ́run ni ó yá gbogbo ẹ̀ wà ní títì pa ọlọ́run wa pàṣẹ pé gbogbo ìlẹ̀kùn tó wọlé àlìjẹ́ náà kọ́nà ọba dé náà yóò pàṣẹ pé kan sílẹ̀ àwọn mọ̀lẹ́ka ọ̀sìn gbogbo ilẹ̀ lẹ́yìn ìgbà yẹn lọ́wọ́ bọ̀ wá yóò olùpèpè kan dìde òun wà á máa pèpè yá bá bí alẹ́kọ̀ọ́yè ìwọ tó yẹ pé dáadáa ló fẹ́ ṣe ìwọ tó yẹ pé ẹ̀sìn ló fẹ́ ṣe ìwọ tó yẹ pé ìjọsìn ló fẹ́ ṣe àsìkò ìjọsìn rèé níbi yabagi alhaye akbe àsìkò téèyàn máa kó èyí àsìkò téèyàn dáyà kọsẹ̀ olóore rèé gbogbo sẹ olóore nínú oṣù yìí pátápátá ara ọpọlọba dẹdà fi ṣẹṣara yìí wàhálà rásì èyí tó wá jẹ ọgá olàwẹ tí gbogbo wá gbà yìí sáà gbàgbé náà àdé tàbí òrẹ́ra bákan náà tánàbí sọ fọlọ sọ wípé gbogbo sẹtọmọ ànẹbí ádámù bá ṣe láwùjọ ìgbà sọ̀wọ́ òun ló ní àyàfẹ́ àfi àwẹ̀ nìkan fa ìnáwó yìí ọlọ́run ní èmi mo lé àwẹ̀ wàhálà àjíṣí bí èmi ní sẹ̀sán àwẹ̀ ń ìwọ máa wo fíìmù kí ni ìwọ máa ka kùránì kó o máa wò pé déédéé lè san fẹ́ẹ́ tó gbà lọ́dọ̀ wọn ìwọ máa sùn kí ni ìwọ máa yẹn náà fìlà dùn á ọkọ yẹn dùn á tán kó tó jókòó ní sàdúà kó o pé ládàkà náà lẹ́jọ́ gbà lọ́dọ̀ wọn n tó bá ń ṣe ní kọ̀ọ̀kan ọlọ́run bá aláṣọ papọ̀ nígbà tó bá fẹ́ ṣe àwẹ̀ oníkálukú wà iná wuli ọlọ́run lè ní mo yà àwẹ̀ wà á na igcb èmi ní sàn oníkálukú lẹ́sẹ̀ àwẹ̀ rẹ̀. ànábì sallallahu alaihi wasallam ànábì ní gbóńdò kí bá ti ń pèpè bẹ́ẹ̀ ni mo sọ pé yá bàbí àṣà ìwọ tó yẹ pé aburú ti wọ̀ ẹ́ lẹ́wù ìbàjẹ́ ti wọ̀ ẹ́ lẹ́wù gbogbo tá ànábì ò pàṣẹ rẹ̀ ni mo ń wọ̀ sí láyé tiẹ̀ àṣẹ mọ́jọ́ jẹ́ ní oṣù eléyìí mọ́jì ń jẹ́ ní oṣù ilé ìlú tó lọ kókó kókó jọ ló mọ dìbìkú di mẹ́rù ànábì sọ̀rọ̀ àṣàlà pé nínú èèmọ̀ tí wọ́n ń ṣẹlẹ̀ sódìjọ́ kẹta tá ń kà lẹ́yìn níjẹta tó jẹ́ ọjọ́ àkọ́kọ́ bá a fi sí lọ́jọ́ náà ànábì ni wọ́n yọ ọkọ̀ àwọn kan kúrò lẹ́tí òun náà láyé alẹ́ àná tó jẹ́jú ẹlẹ́ẹ̀kejì wọ́n ju àwọn kan kúrò bẹ́ẹ̀ bí wọ́n ti lọ sí tó fi di gbogbo ọgbọ̀n ṣọ́ọ̀tì tó wá dá odidi ọgbọ̀njọ́ kéèyàn ó sì mọ̀ sílẹ̀ tí wọ́n yọ ọkọ rẹ̀ kó bẹ̀ tó dáa kéèyàn náà sì mọ̀ sílẹ̀ tí wọ́n kọ kí wọ́n yọ ọkọ rẹ̀ kó lẹ̀ fi ọ̀wọ̀ náà bá a ṣe dé ìwé ni pé a dá yàpọ̀ ìbádà a dá yàpọ̀ ìjọsìn ẹni ó bá ma kúránì kékun máa kí ẹni ó bá mọ nọ́fìlà ayẹ̀ kó máa yàn án tó bá yẹ pàdúrà náà ló máa sí iṣẹ́ olórí làdúrà á dára hadith hadith yìí ló ta bá lè mú dáadáa gbogbo ẹni tó bá lè fi ọlọ́jọ́ nínú ìyẹn ìdùnnú tó ga jù ọlọ́run bá fi bí àdéṣepa tó sùn rọmọdán nígbà tí wọlé ọlọ́run bá júwe pé ìsìlẹ̀kùn ìkẹ́ ó ṣílẹ̀ nínú oṣù yìí ilẹ̀kùn ìbínú ọlọ́run bá ó tì pa nínú oṣù yìí ẹ̀yẹ ló ṣe Allah subhanahu wa ta'ala àsìkò rere àsìkò oríire àsìkò téèyàn máa kó ọlọ́run bá nífà ó lásìkò yìí ẹ̀yẹ ló ṣe Allah subhanahu wa ta'ala ẹ lọ mọ̀ wípé níbi kí èèyàn máa rántí ọlọ́run bá ní gbogbo ìgbà kò sí nǹkan kan tí èèyàn fi máa kó ẹ̀mí ara ẹni láì rojú tó dáa tó kí èèyàn máa rántí ọlọ́run bá gbogbo òní lọ́jọ́ júmọ́ àlísìn gbogbo ẹjọ́ pọ̀ mọ́ra wọn àsàlátù wà lẹ́nu tìláwàtì Qur'an ó ń bẹ lẹ́nu oríṣiríṣi iṣẹ́ olórí àsìkò gbígbà àdúrà tó ń bẹ lónìí ẹ̀yẹ́ bí sìn Allah subhanahu wa ta'ala ẹ̀ dìde sí iṣẹ́ olóore ẹ jẹ́ kí n rán alé tí pàápàá jùlọ àwa tá a jẹ́ ọ̀dọ́ gbogbo ẹ tọ́lọ́ bá fún mi ọ̀fẹ́ tó bá ti pé ọgọ́ta ọdún kò lè láwùjá níwájú ọ̀rọ̀ ọgọ́ta ọdún sixty mo bá lo àsìkò lo ìṣẹ̀yìn thirty forty fifty sixty tó o bá fi ṣe dáadáa wò láwùjá níwájú ọ̀rọ̀ gbogbo àwọn tá a bá ń jí ọ̀dọ́ ẹ jẹ́ kí n rán létí ọ̀rọ̀ aṣíwájú wa gan nínú àwọn tó ti lọ Hasan al-Basri rahimahullahu ta'ala Hasan al-Basri ya ma'shar ash-shabab ẹ̀yin ọ̀dọ́ ni mo pè alaykum bil akhirah ẹmójútó ẹmójútó àlùkìyàmà ẹ jẹ́ kí sí àlùkìyàmà ẹ jẹ́ kó pọ̀ lẹ́mìí yín ẹ jẹ́ kó ga lókàn ara yín ẹ má jẹ́ ó jẹ́ pé àádá àádá ayé òun lẹ́mọ̀ dé káàkiri alaykum bil akhirah fatilukuha ẹ wá orí àlùkìyàmà asálùbásílù kẹfìràn máa rà àyà ó pọ̀ tá a máa rí àwọn èèyàn tó já sí pé àlìkìyàmọ̀ ni wọ́n máa lé àlìkìyàmọ̀ ni wọ́n máa salápá tètè ọlọ́run wàá fún ọ lálìkìyàmọ̀ yẹn tán yóò wàá fi ayé sí mi fún ọ wọ́n wàá láyé wọ́n lé àlìkìyàmọ̀ yóò tún láyé asálùbásílù wà máa rà àyà àhàdà ààrẹ nìkan kan rí tó pé ayé ayé ayé dúnìyà dúnìyà dúnìyà gbogbo tó fa ayé rẹ̀ ti pátápátá ayé rẹ̀ ada, ada. àádà kò sí àsìkò kankan fún tọ́lọ́ ọba rẹ̀ hasan basika ààrẹ lè pẹ̀lú tó wà nílé ayé báyìí ó wà nílé ayé ọlọ́wọ́ abalùkì àmọ́ sí ni kò ṣẹlẹ̀ ẹ̀yin lè rò dáadáa torí pé kò jọra wọn lóòótọ́ ó rọrùn láti ní àkìyàmọ̀ kọ́nà ló fayé sẹ́yìn fún yìí ẹgbẹ́ àdúrà lẹ́gbẹ̀ẹ́ Muhammad sallallahu alaihi wasallam àdúrà yìí àlẹ́bí sábà máa ń ṣe púpọ̀ jù ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار kò sẹ́ni tí ó mọ̀ ṣàdúrà rẹ̀ ẹ̀ńtálíkì àwọn bá pàtàkì sí tó bá pàtàkì sí olórí ìrọ̀lẹ́ àdúrà rẹ̀ ànábì yìí fi àdúrà rẹ̀ ṣeré àrínú àwọn ẹni sọ fún bá ọ̀sán àlà ó ní kò sí iye àsìkò téèyàn lè tó lè kéré lọ́dọ̀ àlẹ́ Muhammad sara ó gbọ́tà ní kò ṣàdúrà kódà tó bá jẹ́ pé òun láàlẹ́bì àti wákàtí kan pé ó gbọ́ ànábì lọ ṣe púpọ̀ jù tá a bá sọ pé sàlàfíà sàlàfíà afẹ́fẹ́ sì jọ àwọn ẹni ìṣáájú ká gbèrè lọ́wọ́ ara kí làwọn ẹni ìṣáájú lọ ṣe ṣé nínú àwẹ̀ sáwọn náà lọ́ọ́ wo fíìmù ni ṣé nínú àwẹ̀ sí Facebook náà máa ń wò ni ṣé TikTok náà máa ń wà ní nínú àwẹ̀ àwọn ẹni ìṣáájú ọ̀kan ni wọ́n sọ pé tí èyí bá ṣe wípé torí Ramadan nìkan òun ò bá ti bẹ lọ́kùnrin kó gbogbo àmọ́ àsan pé òun ṣe rọmọdán láyé òun rọmọdán nìkan ní nǹkan tó kù nínú ayé àmọ́ ó fẹ́ kú díẹ̀ nísìnyí àwọn ọmọ kíra wa kó àtìlọ́dún àwọn sálàfù yìí ti lọ àwọn fẹ́ kó jẹ́ kí ó wà bẹ́ẹ̀ olóṣè fàáfẹ pé oṣù oṣù mẹ́fà lẹ́yìn ìgbà tí rọmọdán parí Ọlọ́run kò gbèsè tàbí oṣù Ọlọ́run gbà tó ní wọn ṣiṣẹ́ pọ̀. ẹni tó bá ṣiṣẹ́ pọ̀ náà ni òní fẹ́ ó bàjẹ́ mélòó lè dé láàfin ní wọ́rì tó yẹ pé bí ọ̀rọ̀ tó parí tán tó síra padà síbi ìgbàgbé ara rẹ̀ nígbà tí ga lẹ́nu rẹ̀ lọ́wọ́ gbaṣẹ́ bàjẹ́ oṣù mẹ́fà lẹ́yìn ìgbà ó sì ń bẹ tó bá oṣù mẹ́fà tí ọmọ dọ́ọ̀nù mi wá pọ̀ àwọn ẹni ṣáájú àwọn wà bẹ̀rẹ̀ sínú abẹ náà náà ọmọ dọ́ọ̀nù mi ìlà tó wọ wájú yìí jẹ́ ó bá wa láyé àgbáyé wa. ìbáda ńlá tá a bá sọ̀rọ̀ ìjọsìn kò sàwátà ọjọ́kùnrin nìkan là ń bá rí àtòbìnrin nínú tó ga tó lẹ fáwọn obìnrin àlẹ́ ìbáda ó kéré nínú obìnrin tó lọ fi ìbáda tó fi ọ̀nà lọ́wọ́ àsan pọ́nà ni wọ́n máa kí òun lé ìgbà tó bá tó wù wọ́n ni wọ́n tó kí oníkálukú yẹra wà wátá jóbìnrin gbogbo àwọn tá a jẹ bàbá yìí náà sáà ń kíyèsí wọn sáà ń yẹ wọn wò ó torí pé kò jọra wọn o ẹsẹ̀ wọn ò jọ tiwa o kò sí bí wọn ti lè gbìyànjú tó ó kéré nígbà tẹ ẹ̀rọ kan tí ẹ ìyàwó tí ó ju ọkọ rẹ̀ lọ níbi tẹsán Ọlọ́run bàbá sọ ó kéré nígbà tẹ ìyàwó tí ó ju ọkọ rẹ̀ lọ níbi ìmọ̀ ẹ̀sìn bọ́lá ọ̀sẹ̀ tó ti rán alimami ṣáfi alẹ́ rahmatullah onítọ̀lá náà tẹ́ríkà dunu à ń rò ó wu àwa náà kó má jásí pé ẹ̀ṣẹ̀ yóò di bárakú fún wa àwa wo gbogbo ọ̀nà tá a lè gbà láti fi kó ẹ̀ṣẹ̀ sílẹ̀ fawajadnahu fi salati duha ntọ́nà ló ń sábà bí fún wa tá a fi rẹ́sẹ̀ kọ̀ ju tá a fi rí ẹ̀sẹ̀ kọ́ lẹ̀ yọrọ duha yọrọ duha alimami ṣáfi rahmatullah tẹ́ ẹ bá sì mọ̀ wọlé yìí nígbà bá ka ọ̀rọ̀ rẹ̀ délẹ̀ màá wá mú ìtàkàn wá tó jẹ́ pé ẹ fi mọ̀ wí lóòótọ́ ni tí èèyàn bá ti dàrábà ara rẹ̀ pẹ̀lú àwọn iṣẹ́ àṣegbọrẹ lẹ́yìn ọ̀ràn yẹn ọlọ́run sàlámọ̀ ní ìdàdà alimami ṣáfi onítọ̀lábùnà dìyà alukubur a rò ó pé bóun ni inú sàárè wa ò sí ní sùn bóò ni inú sàárì wa bóò ṣe ní bóò ni ṣe ní sóòkù fún wa onífàwájẹ náà àárí yóò fi fi kírọ àti Al-Qur'an nígbà tá a sábà kí kí Al-Qur'an ìgbà tá à ń kí Al-Qur'an tọ́lọ̀ fi pé ìmọ́lẹ̀ inú sàárì ibi Al-Qur'an alimami ṣáfì onítọ̀lábùnà wúrọ̀ sirọ́t à ń gbẹ̀gbẹ̀ à ń lọ kàn afárá sirọ́tì yìí bóun láṣẹ kọjá lórí ẹ̀ ẹlòmíì máa ń gbọ́ lẹ́nu àwọn àfáà ní kùmọ̀ pàdé bí ló sọ bẹ́ẹ̀ sọlọ́lọ́ àwọn àlùsára afárá sọ̀rọ̀ àti gbogbo kálukú ní ìgbà mi kọjá wà ní minkum illa wariduha kò sẹ́ni kankan ní yìí tí ò ní gba orí afárá sọ̀rọ̀ àti kọjá àlẹ́bí ni afárá sọ̀rọ̀ àti kọjá yìí títí rẹ̀ kò ta sí irun orí yíyọ̀ rẹ̀ bí ikun làlẹ́bí sọlọ́lọ́ àlùsára orúkálùkù ní gbàgbé kọjá ànábì lẹnu bí ọkọjá bẹ́ẹ̀ bí ìtì mọ ó lọ ànábì lẹnu bí ọkọjá bẹ́ẹ̀ bí ẹsẹ̀ tó mírí sá dáadáa ànábì ní ẹlòmíì ó kàn kọjá yóò wọ kọjá ní ẹlòmíì abẹ́ afárá sèrátì sì ní iná ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíì ó ti bí ẹlòmíì ó ti já àgbọ̀dọ̀ mọ́. Imam Shafi ni tọ́lábùnà ògbóró sèrátì a wò ó pé kí lọ́lọ́run lè lò fún wa láti fi jẹ́ ká kọjá lórí afárá sìráàtì láì ní mọ̀nira onífọwọ́jà náà kò fi sọ́wọ́ mi wá sọ́dà níbi ká gbàwẹ̀ ká sì sàárà ká sì tọrẹ àánú ìgbẹ́ lọ́wọ́ bá fi sí gbogbo ojú ọ̀nà wọ̀nyí ìwọ ni wọ́n tàn bẹ́ẹ̀ màmá ìwọ ni wọ́n tàn bẹ́ẹ̀ màmá àfikún gbajúmọ̀ ní TikTok àfikún gbogbo ọ̀rọ̀ ní WhatsApp Facebook gbogbo ẹ̀ ni wọ́n dá sí ọlọ́mọsà àbúwájú lọ́nù ṣáàfù onítọ̀lá náà dídá àwùṣì. à ń ràn kàn pé bóun ni àyàrá ṣí bóun ni ó ṣe sí ìdìbò wa tó wá dàlù kìyàmà torí bí àlùkìyàmà òórùn lágbára pọ̀ bẹ́ẹ̀ náà òórùn yóò lágbára pọ̀ àlẹ́bí ní òórùn ràn débi wípé làákàyè ó sì lọ sùn nígbà tá a bá gbé oúnjẹ níná tá a dáná sí níbi tí ń sọ tí ń sọ tí ń sọ tí ń sọ bẹ́ẹ̀ lòun jọ́dọ̀ ó sì máa ṣe ìlànà rẹ̀. Ànábì fi sọ̀sọ̀ láàṣẹ láti sábà tó lórí ìdókòwò lọ. Yawmala dhilla illa dhillu. Ọlọ́run ó sẹ́ òjì bu àwọn èèyàn kan láti kìyà lọ lọ́jọ́ tí òjì sóòjì kẹ̀kẹ́ àfi òjì tọrọ ọ̀wà. Ó ní àwa náà wá wo pé sẹ́wò lálẹ́ ṣe. Tọ́lọ́wọ́n ó fi sẹ́wò òjì bù wá kìyà mà òjì àlẹ́ àrùsì onífọwọ́jáde fi sóbà ti sọ ẹ̀hìn abá ilé yìí níbi pé ká máa bá àwọn ẹni rìn alímọ̀mí ṣáfi aléyìn rọ́ṣùmọ̀ tó wà àwọn tó pé wọ́n sin náà débi pé ọlọ́wọ́ bá sì ń dọ̀ nǹkan tí wọ́n sọ níjọ́ kẹlẹ́ nìkan alímọ̀mí ṣáfi ẹ̀fúnmọ̀ lọ́wọ́ tààlà gbogbo tó tó jọ rí ó ní wọ́n ṣáfi ń jẹ́ ọmọ bó sẹ́yìn ó wá fún ìnáwó ṣáfi ní ọjọ́ tó lò láyé ìmọ̀mù ṣáfi wá jí lóru ó wá ń ṣàdúrà ká lẹ́bi kọ́ wa àdúrà gbogbo ò lè rádúrà lẹ́bi kankan tó wá sí fún wa dà wá. àwọn àfáà ní tí wọn ọ̀tẹ̀ lálẹ́bí àwọn ní ẹran gbéṣẹ́ ńlá ní lọ́wọ́ gbọ́dọ̀ pé iṣẹ́ ni wọ́n pè àlẹ́bí ní sase sọ́rọ́ bá wà sọ́nà gbólóhùn kan làdúrà lẹ́bi òun ni ṣe aláhùn rọ́bì اكفنيه بما شئت òdìbàlù àdáhùnmá ìfìníhì bímọ ṣì ìrẹ Ọlọ́run ètò bá wù ọ fi tóbi lórí ọkùnrin wọládùn àti mọmú yàbí ṣe mọjúmọjọ náà sàlámà lẹkọọ àṣọbá àjọ náà wọn wá kéde fún mọmú ṣáfi èkó ti kú ẹ ìgbà tó yẹ pé àwọn ò fàṣìkò wọn àwọn ò fóònù wọn ò ní fóònù débi wọn wọ whatsapp àbí wọ àbí tiktok àwọn àwa náà sì fẹ́ dàbí wọn fóònù la gbé lọ́yìn alákàtì àní followers àti wàá monetize ẹ̀ kò sí ìrà bá ti monetize ẹ̀ dáràn báwọn lórí wọn náà lọ pé sáyé ló lè lè àbákí ara kò lè jọra wọn ẹyọ bí sí Ọlọ́run àwọn ẹni síwájú yìí wọn fira wọn jù fún Ọlọ́run bá tí Ramadan bá wá dé ẹ̀rí wọn tí wọ́n tún lákàkàkà ìmọ̀nù ṣáfì ní rọ́ṣùmọ̀ ọ̀gá ọ̀gá ta'ala ó ní tó bá yẹ pé torí ara tèmi nìkan ni mo sì ń ṣe wàhálà mi ẹ̀ bá rí mi pé ìgbà kan mọ́ fa ìgbà mọ́ fa bí ìgbéyìí wọ̀láàkìn àṣàmà lè á ń ìlú àmọ́ mò ń ṣe wàhálà kí n lè ṣẹlẹ̀ wí láǹfààní wàhálà tiẹ̀ sóoru tẹlẹ̀ mí mọ́ tiẹ̀ inú ọmọdé ńlá tó bá gbogbo abẹ́ ṣiṣẹ́ ìyá àdúgbò Muhammad sallam kárí ajuwa ní nàìjíríà. kálẹ̀ èèyàn máa ń tọrẹ kó má sí rọmọdán ta ẹnì kọ̀ọ̀tàn tó ń ṣe lálẹ́ mọ́ tí rọmọdán bá tó wá dé ànábì ó tún wá máa tọrẹ púpọ̀ jù ojú ọ̀nà kan nìyẹn téèyàn lè gbàgbé ọ̀rẹ́ ọlọ́run ojú ọ̀nà kan nìyẹn táwa náà lè gbàgbé ní ọlọ́run nínú oṣù rọmọdán mi kí ló fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run تجدوا عندنا أحبه في الله bá a sì máa kà lọ wẹ́rẹ́wẹ́rẹ́ lọ ká tó fojú òfojú rí yóò di mẹ́wàá nígbà bá tó dé ó dá méjì yóò lọ tán ó jókòó mọ́ta kọjá mọ́ bíra rẹ léyìn pé kí ló ti síwájú lẹ́nu gba tá a bẹ̀rẹ̀ àwọn tó ti kí àlùkòrán ẹ̀yọ̀ kan tán wọ́n ti ké tán wọ́n fi wá nǹkan kan ojú yọ náà balẹ̀ ó dáná ṣe sí àwọn sálàkù wípé kódà àwọn sálàfù ní pé ọ̀rọ̀ tá ànábì sọ yẹn pé béèyàn bá ka kùránì tá ànábì àkọlù kó jẹ́jọ́ mẹ́ta ó ní kìí ṣe ibi ti ọ̀rọ̀dọ̀ ibi ti ọ̀rọ̀dọ̀ béèyàn bá lè ka mẹ́ta ńjọ́ kan nínú ọ̀rọ̀dọ̀ ó yá torí ẹlẹ́sìn ní mọ́mú ṣáfì nínú ọ̀rọ̀dọ̀ mi ọgọ́ta kùránì lókè yóò ké kan lọ́sàn yóò ké kan lóru tí bá wá sàdúrà pé aláhùn fi ní ìlú ṣe tì sọ wá rí pé ọ̀gbìn nígbà ó kálukú wa náà á wò ó nípò láwa níbi ẹ̀sìn tọ́lọ́wọ́ bá fi kalẹ̀ òun làmì ẹ̀sìn ká lọ yóò jímọ̀ táàkì ń bẹ̀ náà alákọ̀ọ́kọ́ rí i pé pèpè rẹ̀ kó jẹ́ mẹ́rin ìgbàdàpọ̀ gbogbo tí ó ṣe aláǹfààní pátápátá ẹ̀ ní gbọ́ lórí mú ẹ̀ ní ẹ̀ ní gbé ẹ̀ ní gbogbo ẹ̀ lórí mú báyìí àfikún kálukú kó darapọ̀ mọ́ àwọn onímọ̀ lọ́tún ló sì tí wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ó dàbọ̀ kó jogún ìbẹ̀rù náà kó jogún rẹ̀ fún wa ìpáyà rẹ̀ kó jogún ẹ̀ fún wa kó jáde dáadáa ṣe nínú oṣù yìí Allahumma a'izza al-islam wal-muslimin وانصر الاسلام والمسلمين اللهم اعطنا كفر الكافرين اللهم انا نستغفرك من ذنوبنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار اللهم ارفع مقتك وغضبك عنا اللهم ارفع مقتك وغضبك عنا اللهم ارفع مقتك وغضبك عنا اللهم لا سهلا الا ما جعلته سهلا وانت تجعل العزل اذا كنت سهلا اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار يا من ليس كمثله يا الله يا من ليس كمثله يا الله Ya Allah Isa Ya Allah Taqabal siyamana Taqabal salatana Taqabal sadaqatana Taqabal silawatana Taqabal du'aana اللهم اوددنا ايدينا اليك لا تردنا خاهنين لا تردنا خاهنين لا تردنا خاهنين يا من ليس كمثلي وهو السميع البصير اقول ما تسمعون استغفر لي ولكم من كل ذنب انه هو الغفار والسلام عليكم ورحمه الله وبركاته